Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí yóò máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimeti. Ẹ máa bá wa kálọ. Bismillah walhamdulillah wa salatu wa salamu ala rasulillah. Ikhwati wa ahibati fillah salamu Allahi alaikum wa rahmatuhu wa barakatuh. Ọ̀rọ̀ wa ní alẹ́ yìí ni àmì kan nínú àwọn àmì Ọlọ́run. Òun náà ni Manamu Kumbi Layl oorun tá ń sùn lóru sẹ́mọ̀ pé àkókò ń sùn lọ́sàn náà ṣùgbọ́n nìkan tá a fẹ́ mú jáde tá a fi ń sọ wípé wàmín àyàtìhí mọ̀nàmọ̀kún bìlẹ̀ nínú àmì ọlọ́run tá a fi mọ́ dọ́lọ́mọ̀ torí ká lè tún lékún lẹ́ni tí ó mọ̀ sí lọ́hùn tọkàntọkàn olórun tá ń sùn ní òru fàyínà àyàtìl kùránì kẹrìm kẹfì rọ àwọn àyà alkùránì kẹrìm كثيرا ما يرد فيها التذكير بنعم بنعم الله من خلال ذكر بعض الآيات الكونية a ma ń gbàgbọ́ yé ìjọ kan ṣoṣo ọlọ́run àti títóbi ẹ̀ àtagbára ẹ̀ látara àwọn àpèjúwe táwọn rí kà nínú alukuran kẹrin náà rọ lọ́n gẹ́gẹ́ bí khalki samawati wal ard dídá sánmà àtilẹ̀ gẹ́gẹ́ bí khalki jibal wal bihar bíi dídá àwọn òkè ńláńlá àti búdò washams walcomer bíi ká máa rántí òṣùpá ẹni pé ká máa rántí ibi tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ pé mo dá òṣùpá mo dá oòrùn àtàwọn nǹkan míì fàyín àwọn dùn ní matalahi látòsúwà nínú akáfẹ́ kan Ibrahim láti eh, sura 14 yẹn 34 àbíkáwọ̀ láti aya 32 الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم الله ni ẹni tí ó ṣẹ̀dá sánmà àti ilẹ̀. Náà. Ó sì ń sọ omi kalẹ̀ láti sánmà. Lákọ̀ọ́kọ́, ká máa wò láti bi àwọn àpèjúwe láti bẹ̀rẹ̀ àyà yìí náà. Ọlọ́run ba ló ṣẹ̀dá sánmà àti ilẹ̀. Èyí táwa ń wí àánú Ọlọ́run ọba ìlú léwa bá nípa wípé àwa ń fi sánmà ọmọ Ọlọ́run a ń fi ilẹ̀ tá wà lórí ẹ̀mọ́ lọ́n àwọn míì ń wò bí àwòrán lásán ni wà á ń zálà mí náà sàmá ìmọ̀ àìtẹ̀síwájú ó sì sọ omi kalẹ̀ àdé. ó sì sọ omi kalẹ̀ láti sánmà. eléyìí ń lòjò àwa ń rí gẹ́gẹ́ bí àyà gẹ́gẹ́ bí àyà gẹ́gẹ́ bí àmì tọ́lọ̀ fi ń júwe títóbi àti tọ́kànṣọ àti bíbẹ̀ rẹ̀ fún wa agbàpọ́lọ̀ ní rọ̀jò ẹ̀tẹ̀síwájú. ó sì fi ń mú àwọn èso jáde ní ìpèsè fún yín. nígbà ń rọ òjò yẹn ó fi ń fún wa lóúnjẹ ó fi ń bọ́ wa atara lẹ́yìn náà atara ẹ̀mọ́ lọ́hùn tọ́lọ́lọ́ sọ pé rizikon lakum in ti ń jáde inú lẹ́yìn mo fi sa riziki fún yín mo fi se ń tẹ́ ẹ̀mọ́ jẹ náà. ó sì tún tẹ àwọn ọkọ̀ lórí ba fún yín. ó tẹ ọkọ̀ lórí ba alifolic ọkọ̀ tí ń kó ọkọ̀ tí ń kó òbítíbitì ẹrù láti orílẹ̀-èdè sórílẹ̀-èdè ṣé ẹ mọ̀ wípé àbá ọkọ̀ láyé ẹ máa wo ibi tó yẹ ká kè sọ̀rọ̀ ọlọ́run o sàǹpá àwọn kan ni wọ́n ṣe ọkọ̀ yẹn agbọ́ ti sánmọ̀ agbọ́ tilẹ̀ agbọ́ tóòrùn tòṣùpá tá a bá tẹ́ pé àkànṣíjú òkè àárí ni ọlọ́run tó wá ní lára àmì tẹ́tì mọ̀mí ni pé wọ́n sọ́kọ̀rọ̀ lọ́kùnmùlè folk mo ṣe ọkọ̀ ńlá ọkọ̀ ojú omi ńlá mo ṣe ní mo rọ̀ fún yín sáwọn tí wọ́n ṣe ọkọ̀ ọ̀hún tí wọ́n lè tara ilé ìsìn lọ bọ̀gọ́ àwọn ṣe tán wọ́n gbé sórí omi ní bá ń lọ ọlọ́run ní ká tara ẹ̀mọ́ lọ́hùn ìyẹn ni pé èmi mojó léfó tí ìjọ rí náà sáà pé ńgbà tí ó bá rí náà wọ́n mọ̀ lọ́hùn tọ́rọ ó ti rìrí dáadáa ẹnìgbà tó léfó tí ń lọ́hun táwọn ti gbà pé yóò léfó náà ni gbà ẹni wọn ò mọ lọ́hun tó bá rí wọn ò mọ lọ́hun ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀ nírọ̀rùn fún lìtájíríà fìlìbáhàrì kí ó lè máa rìn lórí omi pẹ̀lú àṣẹ rẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ ẹni tó bá mọ ọlọ́run ni ó gba àárín yẹn gbọ́ náà ó sì tún tẹ àwọn odò sísàn lórí ba fún yín. ẹ odò náà a sọ pé kó yíwọ́ tó náà bá yíwọ́ àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ lọ́hùn wàláì ó sì tún tẹ oòrùn àti òṣùpá lórí ba fún yín. ẹ̀hẹ́ oòrùn kò jó gbóná jù ẹnu wọn bá bí ṣe ń gbóná yìí náà kò gbóná tayọ pé àgbàdo ti gbẹ kò gbóná tayọ kí ọkà ti pọ́n ọkà ti gbó ó ti gbẹ ẹja lọ harvest ẹ̀ kò kò kò gbóná tí ń gbóná máa wà lára kò débi kómi ara wa gbẹ akẹ́hùn sọ pé oòrùn mú oòrùn mú náà ni but àwọn kan mí ń gbẹ tọ́lọ̀ fẹ́ ká máa jẹ àǹtarẹ̀ eléyìí náà mọ́lọ́hùn náà tí àwọn méjèèjì ń lọ lọ́nà wọn òṣùpá náà tutù jù débi pé káwádì káwádì ká gan panlé àǹfẹ́lẹ́ yìí náà mọ́lọ́n náà ó sì tẹ òru àti ọ̀sán lórí ba fún yín òru tá ń sọ̀rọ̀ rẹ̀ gangan wasakhara lakumul layla wan nahar mo rọ òru fún yín àtọ̀sán ń gbọ́ ó sì tún fún yín nínú gbogbo ohun tí ẹ̀ ń tọrọ lọ́wọ́ rẹ̀. wa atakum min kulli ma sa'altumu gbogbo ohun tá a fẹ́ gbogbo ohun tá a fẹ́ láyé lọ́lọ́run ti ṣe àbí tá a bá rẹ̀ nǹkan tó sọ pé nǹkan báyìí tá a fẹ́ kọ́ lọ́run ṣe lọ́lọ́run gbogbo ohun tẹ́ ẹ fẹ́ láyé mo ti ṣe ibi jẹ́ pé tádẹ̀wọ̀n ẹ̀yọ̀ kan bá dé báyìí àfà tó jẹ́ bọ́jọ́ tóòrùn nìkan ò bá wá mọ́ àti parun tí ó bá jẹ́ pé odò bá gbẹ pátápátá àti parun wà àtàkùn min kulli ma sa'altumu gbogbo tẹ́ẹ̀fẹ́ tátẹ́gùn nìkan bá dúró àti parun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà in ta'uddu ni'matallahi náà bí ẹ̀yin yóò bá ka ìdẹ̀ra ọlọ́run ẹ kò lè kà wọ́n tán bẹ́ẹ̀ni nínú sóràtù Fussilat ọlọ́run pa méjèèjì pọ̀ ó ní wa min ayatihi al-laylu wan ha ẹmọ́wulẹ̀ lọ́bẹ̀ yẹn àwọn tí ń gbọ́ ní kí wọ́n lọ kà fúnra wọn sóràtù Fussilat ní àyà 37 nínú àyà mi wa huwa alladhi khalaqa al-layla wan-nahara wash-shamsa wal-qamara kullun fi falakin yasbahu sóràtù al-anbiya nìyẹn ọlọ́run ló ń dá òru ló ń dá òru àtọ̀sán àtòrùn gbogbo wọn ń lọ bọ́lọ́wọ́n bá ti kádàrá ẹ̀ bó sì sì fẹ́ tí ò sí kankan tí ó kàkọyọ̀ sọ́lọ́n ọlọ́run nìkan ló dáhùn tí ọlọ́run nìkan ni ó jẹ́ pé gbohun tó ṣẹ̀dá ó kápá ẹ̀ táwọn èèyàn bá ti bá ti ṣe nǹkan kan tán ipa wa ò ká mọ́ tí mùsíbà ẹ̀ bá dé kò sí ìmọ̀ kan táwọn èèyàn yóò hàn ọlọ́run àti ọlọ́run bá hàn wá lé mọ̀ ọlọ́run dákùn mọ́ hàn wá lé mọ̀ ọ̀kan nú ẹ̀ la ó sì ṣe déédé àsìkò tí tá à ń sọ̀rọ̀ yìí ọ̀kan náà ni coronavirus yìí àìmọ́ irú ẹ̀ ti sẹlẹ̀ rí ọ̀dá ti dárí tíyàn mú tí thousands àwọn millions èèyàn fayé lẹ̀ kọ́lọ̀n tó ṣàánú padà ó ti wà nùtàn ayé yìí rí sọye ọlọ́run ni kì í dá tí kò ní kápá tí ó sì ní fi fàálà kíyàn sọ̀rọ̀ bọ́lọ̀ ti fẹ́ ni wọ́n rìn nínú sóràtù gáfíìr sóra 40 40 ní àyà 61 ọlọ́run ní Allahu lẹ́dí ja'ala lakumul layla litaskunu fihi ẹ̀mà nǹkan sóràtù gáfíìr yẹn Ọlọ́run ni ẹni tí ó ṣe orú fún yín. Naam. lè máa sinmi nínú rẹ̀. àárọ̀ Dájúdájú. ni Ọlọ́run ni alájùlọ ọlá lórí gbogbo àwọn ènìyàn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kì ṣe ọpẹ́. Ọ̀sán àtòru, ẹ̀rí tó gbajúmọ̀ jù ni pé oorun talẹ́ tá a fẹ́ ká ti ara ẹ̀ mọ́lọ́run yìí, òun ni oorun tí a bá sáábà nípa wípé ilẹ̀ ti sú ẹja lọ sùn. Lọ́sàn-án tọ́lọ́run sọ pé òun sí wà nàárà mo bó sì rọ́, mo sí ọ̀sán ní mọ́lẹ̀, in tó gbajúmọ̀ tó gbajúmọ̀ pẹ̀lú ọ̀sán nípa àfi wá nǹkan jẹ nínú sóràtù ànábà kí ọlọ́run bá wí ń bẹ̀ eh, amma ya tasa wajalan laila wajalan laila libasa ase orulewu ase laso ase niro ase ni dabora wajalina naharo awaso fan ni intefi ma waje bí àwọn yẹn ti sùn lọ́sàn are ti ti ṣe alẹ́ to ko torí eleyun kéré púpọ̀ àmọ́ gbogbo wa á tùká sí ọ̀sán àmọ́ wà ń tàjẹ́ bọ́lọ́n ti ṣe ṣe òru yìí àwọn kàmí tó rọ̀ mọ́ ní sátù zumar sóra 39 aya 41 àbí 42 ẹwà aya 42 à ń sùn lálẹ́ tó jẹ́ pé oorun yẹn ikú lọ ikú ni ẹjẹ́ àtẹ̀kásẹ̀ kan pè níkú gan-an torí pé ikú lọ́lọ́run bá pè náà. ọlọ́run mú àwọn ẹ̀mí lọ ní àkókò ikú rẹ̀ àti àwọn tí kò kú ní ojú oorun. ẹ̀dùn mẹ́wọ̀n Allahu yatawaffal anfusa hina mautiha tí ẹ̀mí bá bọ́ gbogbo ọ̀nà yóò kẹ́mi ó gbà bọ́ ọlọ́run ló pa ẹ jẹ́ ká tètè yà síbẹ̀ yẹn kí mùsùlùmí òdodo kọ́kọ́kọ́ dìyẹn múná kódà ìtàn ẹni tí wọ́n pa ní fètèètè tí wọ́n yọ̀bọ̀n sí tí wọ́n sálàdà gbogbo ọ̀nà tí wọ́n bá gbà kó láyé ọlọ́run ló gbẹ̀mí yẹn in tí a kàn fi rojọ́ díẹ̀ ni wípé a mú ọ̀daràn yẹn kí ò bá ti jẹ́ pé ó fojú hàn a sin òkú eléyìí ń parí nù èyí tó bá fojú hàn pé alágbájá ló yìnbọn lágbájá ló sáládà a mú eléyìí tẹ́bí ìdájọ́ tayé ṣùgbọ́n àsìkò tẹ́ni wọn lọ àlìkẹ́ àmọ́ tọ́lọ́run ti kọ́ fún ló lọ wà lámùtàmù fíìmà náà mi ha àti àwọn tí kò kú ní ojú oorun. àwọn tí ò kú lójú oorun ẹ tẹ̀síwájú. ó sì mú ẹ̀mí wọn ó sì mú ẹ̀mí àwọn tí ó pàṣẹ ikú lé lórí dání. nígbà tí ẹ máa ẹtúnkọ àtúnkà mo fẹ́ ká gbọ́ yí dáadáa. ó sì mú ẹ̀mí àwọn tí ó pàṣẹ ikú lé lórí dání. nígbà tá a ti sùn tá a sọ pé a ti kú yẹn kẹ́ ẹ máa wo ibi táàmì ọlọ́run bá wà o nígbà tá a ti sùn yẹn a ti kú ọlọ́run wá ní òun mú ẹ̀mí àwọn tá a kọ pé a ti gbẹ̀mí wọn lọ́wọ́ àwọn eléyìí ní jí mọ́ ẹnu sam kí wọ́n ti kú tẹ́lẹ̀ but àwọn èyí sáà rí pé ẹni tá a fẹ́ jí gan tá rí wípé tá sẹ́wọ́ tá sẹ́wọ́ lé lára tá gba pẹ́pẹ́pẹ́ tó dìde òun ló jí sáyé padà torí àyà tó gbọ́lọ́hùn tó tẹ̀lé pé wàyú sì lù kúrọ́ ìlà ajalè musamman. ó sì ń dá ẹ̀mí àwọn ẹlòmíràn sílẹ̀ di àsìkò tí a sọ. ẹ̀hẹ́n ń lọ́fà tá a fi jí pẹ́pẹ́ tó fi dìde àbí tó rúnra tó sọ pé mò ń bọ̀ náà fi mílẹ̀ náà eléyìí ọlọ́run ti sọ òun lẹ̀ padà nu ọlọ́run láwọn tóun ní sọ ọ́ lẹ̀ padà tóun ti pa wọ́n tóun sì ní sọ wọ́n lẹ̀ mọ́ bí wọ́n ti sùn náà ni wọ́n sì dé sàárè nítorí ẹ̀ka fi mọ ọlọ́run èèyàn mélòó ló fẹ́ pé mo fẹ́ sùn mo fẹ́ lọ sùn náà lèèyàn mọ̀ yorùbá ní oorun ní gba tọwọ́ ọmọdé àádèrè pété àgbà àníṣọ sọ́là ó ní ẹ̀fọ́ ọ̀yìnlẹ̀ mẹ́ta nígbà tẹ́ bá tají lójú oorun lóorun alẹ́ pàápàá jùlọ oorun alẹ́hùn tẹ wá fẹ́ ṣe ìmọ́ra kẹ tó kọwọ́ ń bọnú omi tẹ mọ́ tẹ fi ṣe àlùwùdù ẹ kọ́kọ́ fọwọ́ nìkan fúnra rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta torí pé nìkan ni yóò mọ ibi tọ́wọ́ ẹ̀ sùn àtọmọdé àtàgbà oorun ti gbà kò mọ ibi tọ́wọ́ rẹ̀ sùn bẹ́ẹ̀ kan bákan náà nígbà tá a sùn àwọn ohò kan bẹ tá a mọ fọwọ́ já tá a mọ fọwọ́ já tó bá fẹ́ débẹ̀ lára wa ojú wà ń bẹ̀ ẹnu wà ń bẹ̀ imú wà ń bẹ̀ etí wà ń bẹ̀ gbogbo tó bá bẹ́ disturb wa lọ́sàn gan àmọ́ fọwọ́ já àwa rọ́wọ́ tá a fi já lálẹ́ tóra ti kú nǹkan kan sì wọ́bẹ̀ tọ́lọ̀ bá fẹ́ dààmú wa ni ó yẹ ká mọ gbúrò nǹkan tó bá wọ́bẹ̀ lágbárí ni tó ní nǹkan tá a gbé kalẹ̀ tá a fẹ́ jẹ làwọn kan ti pé bòyí àbí ìta àjẹ tán etí sí ní tó mú ọmọ wọnú etí wa lọ́sàn tá fọwọ́ já wọ́n ní àǹfààní àti wọ́bẹ̀ lóru tí bá sì dáàbò ọlọ́run a sì ti dòkú ń gbà yẹn sóye ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n fi àwọn kan yí sí àpẹẹrẹ pé ká lè fi mọ̀ pé òun bẹ pẹ̀lú wa torí pé bá a ṣe sùn yẹn náà tá a láàtì ìkú yẹn tọ́lọ́run tí ìpápátá yẹn ó tún yẹn olùsọ́ ti wá ó yẹn olùsọ́ tí ó wa ó yẹn ti wá òru asẹ́ ní tasrihum mínàlì kádì wà sáàyì wà táàd asẹ́ ní kàtà mọ̀ fi sinmi lílọ bíbọ̀ àti nira ìdààmú ọ̀sán títí tó fi jẹ́ pé ẹ̀mí ó balẹ̀ yóò balẹ̀ ìdá àkàdá tí rọ àhátàhá wà subataha tó bá sùn tó sinmi wàtàtọ́lá àti ìlàmà àṣìhá wàtàsọ̀rífìhá yóò wá padà dìde lójúmọ́ yóò tún dìde gáú tílẹ̀ bá ti mọ́ fantasar alhaiwan gbogbo nǹkan abẹ̀mí àtàwọn èèyàn á àwọn ẹyẹ wọ̀ àwọn yóò padà ìlà òkàrí ha àwọn ẹyẹ àtàwọn dábà tí ń bá wa gbé báwa sí ń wọ̀ láwọn ọmọ wọ̀ bẹ́nìkan má sàfẹ́kù àjẹ́ ó ti tó kájẹ́ wọ̀ àkókò mi àmọ́ rí ó ti tó kẹran wọ̀ kí tó káyà yìí ẹnìkan ó ṣe master's degree táìtù ẹ̀ ni wàmín àyà ti hí mọ̀nàmọ̀kún bí ní tó fi gba masters nù tafsiru àyà yìí nìkan ló fi gba masters ọ̀rọ̀ kì síbẹ̀ nínú sóràtù al-Qasas àyà 72 قل أرأيتم جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله من إله من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون sọ pé sọ wípé ǹjẹ́ yìí kò rí tí ọlọ́run bá ṣe òru pé kí o wa titi fún yín di ọjọ́ àdíǹde tóru bá ru tílẹ̀ ò mọ́ mọ́ àdánwò dé mìíràn lẹ́yìn ọlọ́run ẹ sọ ọlọ́run ọba mi tẹ ní ẹsẹ lomi tẹ ní yàtí kùn bìlẹ́ìlìn bìdìyàrin ẹ́ bìdìyàrin àyà kẹ ẹ 71 70 ok láti 71 bẹ́ẹ̀ ni kágbé láti 71 72 lè níkà yìí láti 71 ìtúnkà sọ pé ǹjẹ́ ẹ̀yin kò rí pé tí ọlọ́run bá ṣe òru pé kí ó wà títí fún lọ di ọjọ́ àjínde. Sari madam tó rúurú tílẹ̀ ò mọ́mọ́ wàhálà bọ́mọ èèyàn nù mú gbọ́. ta ni ọlọ́run mìíràn lẹ́yìn ọlọ́run tí ó wá. tí yóò mú ìmọ́lẹ̀ kan wá fún yín tàbí ẹ̀yin kò gbọ́rọ̀ ni. sọ pé sọ wípé ǹjẹ́ ẹ̀yin kò rí pé tí ọlọ́run bá ṣe ọ̀sán. nídàkejì tún nìyẹn ọjọ́ àjínde. tọ́sàn sán àwa ọmọ èèyàn ṣe wàhálà kú ni o tọ́sàn sán tó rò òru mọ́ mọ́ ní ìlà àrùn rẹ̀ lọ ta ni kíni ta ni ọlọ́run mìíràn lẹ́yìn ọlọ́run ta lẹ ní lẹ́yìn Allah tí yóò mú òru wá fún yín yàtí kùnbì lẹ́yìn tàskùnú nà fi tí ẹ̀yin yóò máa sinmi nínú rẹ̀ tẹ́ẹ̀tì ni tẹ́ẹ̀wà rí tẹ́ẹ̀wà gbọ́rọ̀ ọlọ́run bá ni tẹ́ẹ̀wà rí nàrá mi ọlọ́run bá ni àwọn àlùjànnú wọ́n ṣe iṣẹ́ wọ́n ṣe ẹ̀mí wọn bá bọ́ níwájú ànábì Suleiman aleyhisalaam tó pa wọn láti pé ẹ máa bá ṣe lọ ẹ máa bá ṣe lọ ó fún wọn ní last order ọlọ́run wá gbẹ̀mí ànábì Suleiman sórí ìdúró lẹ́ni tó fara ti ọ̀pá ẹ̀ ní sọ́tù sábà ẹ̀kọ́ yẹn ọwọ́ fara tọ̀pá ẹ̀mí sì ti lọ nígbàtí adájọ́ ikún Tígbà tí a dá ẹjọ́ ikú fún Sulaiman, kò sí ẹni tí ó fi mọ àwọn àlùjẹ̀nú nípa ikú rẹ̀. Ẹ máa gbọ́ àlùjẹ̀nú táwọn èèyàn ké sínú o, àlùjẹ̀nú tí wọ́n sì tí wọ́n fi sin lọ́run o, àlùjẹ̀nú tí wọ́n pè tí wọ́n fi bẹ̀rù Ọlọ́run bá nìyẹn o, kò sẹ́ni tó fi mọ àwọn àlùjẹ̀nú pàánà bí Sulaiman ti kú bí kò ṣe kòkòrò inú lẹ̀ kòkòrò inú lẹ̀ táǹkì nìkan tó jẹ ọ̀pá òun ẹwọ́jọ́ tí èèyàn tó jù tó jẹ ọ̀pá tẹ́yìn náà bá gbégi kan náà rónì sí ibi tí kan wà ẹwùjọ́ tí kan tó jẹ́ kí igi wọn tó ṣubú àwọn sì ń bá sẹ́ lọ àtọ̀sán àtòru ìgbésáyé tàbá lónù àbá ṣe wàhálà dojú àmì tómi ara wọ́n fi gbé àtẹ̀jẹ̀ kí wá ló ṣẹlẹ̀ wọ́n wá ń bá sẹ́ lọ nígbà táwọn ẹ̀mí sùlẹ̀mọ́ ṣubú ìkan jọ̀ pátán ó wá hàn sí àwọn àlìjẹ̀ pé tí ó bá jẹ́ pé àwọn mọ ohun tí ó pamọ́ ni ó fi hàn pé wọn ò mọ tó pamọ́ tó bá jẹ́ pé àwọn mọ tó pamọ́ wọn ò mọ tó pamọ́ nù ìwọ tó ń bá àlìjẹ̀ ní ẹ̀ àfikọ́ túbá o tóra àmọ̀ pé ń ṣẹlẹ̀ ọlọ́mọjàwá ọ̀yà díẹ̀ ni àlùjànnú tó jẹ́ mùmínì òdodo ń bẹ tán sí wọ́n jẹ́ lẹ́sìn Islam lódodo àwọn kèfèrí ni wọ́n sì ń bẹ tán pè ní ṣayatin àwọn tí wọ́n ń bá wọn lò tán fọwọ́ wẹ̀wọ́ ara wọn tán bẹ̀rẹ̀ àwọn ṣẹ́ wọ́n ti kàdánwò látàyé mi kó tó di jọ́gbẹ̀rẹ̀ rẹ̀ ni àwọn ọba tí jókòó sí ní ìyà yẹpẹrẹ. àwọn ọba tí tẹ́ tó báyìí ẹwùjọ táwọn ti ń dagbóoru táwọn ti táwọn ti ń ṣiṣẹ́ ìdààmú àṣẹ ọ̀gá ti lọ àṣánàbí ọlọ́run bá ti kúrò láyé gbogbo àwọn àǹfààní tá a rí yìí nípa òru kìí ṣe nǹkan tó dá lórí àwa tá ń sẹ̀mí nìkan tá a jẹ́ èèyàn bal jami'ul kainatil hayya muhtaja ilayha gbogbo àwọn nǹkan tó kù ti ń jábẹ̀mí tó fi dérí irúgbìn tó fi dórí irúgbìn wa àwa tá a wà ní tá a àgbẹ̀ a máa ṣàkíyèsí àwọn irúgbìn a máa rí wípé bá a ṣe sùn gẹ́lẹ́ ni irúgbìn mi ṣe sùn tàṣàrí yóò sùn táà náà sì mọ̀ àwọn àgbẹ̀ ló lè la àǹfààní kan tá a fẹ́ ṣe lọ́tara irúgbìn ò àwọn tí wọ́n ṣe tán wà ní agriculture ní òní nínú ẹ̀kọ́ tòde òní wọ́n mọ̀ nípa nǹkan tí mò ń sọ yìí nínú <laughs> Allahu Akbar tàbá tún bẹ́ẹ̀ fẹ́ mọ̀ sọ̀rọ̀ atẹ́gùn ọlọ́run ni wàrùsọ́nà rí àlàwà ni mo tún ṣe fún yín yàtọ̀ sí ìyí táwọn ń fọ ara wa ṣe gan wàláì kò tó tọ́lọ́run kò tó tí ń fi atẹ́gùn gbé akọ nǹkan akọ nínú irúgbìn tí fi ń gbé lọ bá tabo. wind pollination. Eh? wind pollination. Eh, wind pollination tí fi ń lọ gbé bá tabo. ṣe bí mango tó wà nù gbé akàn sọ pé mango ti pọ́n ni mango ti so mango ti pọ́n nǹkan kan ti so kaṣú ti dé bọ́lọ̀ ṣe ń ṣiṣẹ́ rẹ̀ tó bá pàwọ̀ láàmọ̀ ṣe bóyá làágbèjì igi márùn lọ torí ká tó làlá kọ làlábo ẹ̀mí ò ti fẹ́ bọ́ ọlọ́run lèmi náà mọ̀ tún ṣe léyìí fún torí pé kẹ́ẹ̀lì sẹ̀mí àwọn irúgbìn wọn sùn lálẹ́ báwa náà ṣe máa ń sùn Fataril àwọn àríkó ti rọ wà tàrítàkì yóò sì yẹpẹrẹ kanáìm tamama bí ìgbà tó gùn náà ti pé à jẹ́kẹ́ mìíràn àyà sún ó tún dọ̀là báyìí nígbà tá àfẹ̀mọ́jú bá ti mọ́ báyìí ẹ̀sì tẹ́wé wọn tẹ̀ síta pẹ̀rẹ̀ padà tí nǹkan wọn mọ̀ wòyìn tó pé lálẹ́ kò ní wòyìn tó bá ti sùn tán tẹ́ẹ̀sì bó ti kú ni wọ́n wà lẹ́dìí já àlàlẹ́lẹ̀ wọn nàárọ̀ khilfata nínú àyà mi suratul furqan sura 25 àyà 62 ọlọ́ọ̀bá náà ló ṣe òru àtọ̀sán ní kíni kìlìfàtà ní tí ń tẹ̀léra wọn liman arọ́ọ̀dà ayíyà dákàrọ̀ àwọ arọ́ọ̀dà ṣùkúrọ̀ fẹ́ni tó bá fẹ́ rántí tó fẹ́ rántí ọlọ́run tó fẹ́ tara ẹ̀ rántí ọlọ́run tó fẹ́ dúpẹ́ àti wípé òun ni ẹni tí ó ṣe òru àti ọ̀sán tí wọ́n rọ́pò ara wọn fún ẹni tí ó bá fẹ́ láti rántí tàbí ó fẹ́ láti dúpẹ́. òun náà la fi ń sóǹka ẹ̀rí páwọn èèyàn máa ń dájọ́ ọjọ́ ìbí lónìí ó di ọdún mẹ́wàá tí wọ́n bí mi ọmọ tí ò tiẹ̀ tí ì tọ́ pé òun fẹ́ sọjọ́ ìbí wọn dájọ́ ẹ̀ fún pé ó ti dọmọ ọdún mẹ́wàá àfẹ́ fàjọyọ̀ ẹ̀ àti ẹ̀rí nǹkan ọ̀pẹ́ ló yẹ kì í sayẹyẹ ọjọ́ ìbí wọn mú yẹn wá fún wa nínú Islam èyí tó gbayé kan yìí ọmọ Ádámọ̀ ronú Allahu Akbar kan bẹ nǹkan bá tẹ̀ mú wá bì gan-an tọ́kàn náà àwọn olùmọ́kọ ó ní ah, ó ní wándúbúzà máa ń ń sálàfà nítorí ọba ṣe tó ọba jẹ́ ní ọlọ́run ni pé kọ́ sunkún àsìkò kan tó ti kọjá lọ sàwádìí tàfíhì sóhùfà tó jẹ́ pé wọ́n bá wo àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó dúdú ni kò síṣẹ́ rí ń bẹ̀ ìwọ náà rò rò jinlẹ̀ pé tó bá dọjọ́ gbẹ́dàlì kìíyàmà 40 years 50 tó ń celebrate yẹn kí ni ó jẹ́ ìdájọ́ rẹ̀ ìwọ gan ṣe sí ara rẹ̀ ẹ̀mí ẹ̀ ò sọ́sẹ́ ẹ̀rẹ́ tó sí ṣẹ̀sì tó sì sọ́wọ́ ìwọ̀ tó fọ́lọ́hun máa bẹ́ẹ̀mì ara rẹ̀ rò tó jẹ́wọ́ tọ́lọ́hun ìwọ̀ tèèyàn tó fún kódà bàbá bá wò dáadáa ó rí pé àbòsí rẹ̀ ga sọ́lọ́hun ó sì ga sẹ́dà ọmọ èèyàn pé kò dájú pé ọlẹ́rà jù náà wọ̀ ó sì ń celebrate fifty sixty seventy years wọ́n fẹ́ ká mẹ́rin rẹ́tí àsìkò tó ti kọjá lọ ní sàwárìtà fi ìṣòhòfà tí wọ́n bá síwò ìṣẹ́ rẹ̀ fún ọ̀wọ́n náà rí pé nǹkan burúkú wọn kọ́lẹ̀ fún tó ṣe déédéé iṣẹ́ tó ṣe wàmí rahmatihi suratul Qasas àti kàálẹ̀ kan àti já alákùnmù wà ní àárọ̀ àti pé nínú ìkẹ́ rẹ̀ nínú ìkẹ́ rẹ̀ ni pé ó ṣe òru àti ọ̀sán fún yí, kí ẹ máa sinmi nínú rẹ̀ àti kí ẹ lè máa wá nínú rẹ̀ kí ẹ lè máa sinmi nínú rẹ̀ yẹn ó jẹ́ ti kọ́kọ́ dákọ lóru àti kí ẹ lè máa wá nínú rẹ̀ àti ọlá rẹ̀ ó jẹ́ ti dákọ lẹ́ẹ̀kejì ó jẹ́ tafsiru ẹnu wa min rahmatihi ja'alakumul layla wan nahar ọlọ́run ti dákọ̀ méjèèjì ó wá ní litaskunu àbí kẹ́lẹ̀ máa wá sinmi síbi tòru tọ́lọ́run tó kọ́ dákọ̀ kẹ́ máa wá jẹ mu síbi tọ̀sán tọ́lọ́run dákọ̀ lẹ́lẹ́kejì ọ̀pọ̀lọpọ̀ lónìí lórí kò fọ̀sán sí lọ́hun kò fòru sí lọ́hun kò fọ̀sán sí lọ́hun kò fi ọ̀sán sí lọ́hun àájẹ àmù náà ló wá títí títí títí sẹ́ni tí wọ́n pe àdánù lójú ẹ̀ lọ́sàn tí wọ́n pe sọ̀lá lójú ẹ̀ lọ́sàn tí ó yà sọ́lọ́hun sóò ní ó sin lọ́hun bá lóru nígbà tó rúru tọ́lọ́hun bá fẹ́ dán wa wò tó fẹ́ mú fìtínà bá wa tó fẹ́ ká mọ̀ póun lọ lọ́hun bó ti ẹ̀jẹ́ pé ó yẹ kẹ́ni ẹni ọlọ́run ti mọ̀ póun lọ lọ́hun látara pé afojú gan ní òru àti fojú gan ní ọ̀sán ṣùgbọ́n tọ́lọ́hun bá fẹ́ ṣe ládánwò ṣe bí ó yẹ káwọn ẹ̀mí kan máa bọ́ kílẹ̀ tó mọ́ tó bá di alfajiru àbí ńgbà tá alfajiru bá súnmọ́ sáàárọ̀ tọ́sàn fẹ́ gbọ́wọ́ fòru ká máa gbọ́ gbìí gbìí kára máa sán para kí wọ́n máa sọ pé kí ló dé àkọ́ tó ilẹ̀ tó fẹ́ mọ́ lónìí ni o àtúnmọ̀ yẹ̀mí tí ó bọ́ o sọ pé tílẹ̀ bá mọ́ tán ká máa sa òkú lẹ̀lẹ̀ ká mọ́ ti ìmọ̀tọ̀la ká mọ́ ti ìmọ̀tọ̀túnla sẹ́ǹpá tààrẹ lè mọ́ lọ́hùn pé é àmọ́ ní èèyàn tí ó tó kú ńgbà tílẹ̀ bá fẹ́ mọ́ lọ́la tó tọ̀sán bá fẹ́ gbọ́wọ́ fóru ilẹ̀ ọkàn mọ́ yẹ nine o'clock wọ́n fọwọ́ tọ́ ẹlòmíì kan máa ṣe ẹ́ léṣe o kò kí súbì o wọ́n sì ń jí nínú oníwọ̀n ṣèyàn léṣe sàn pé tára bá ti sán tó jí tí ò mọ ibi tí ó da ọ̀rọ̀ ara ẹ̀ gbà sàn pé yóò mọ ọlọ́run ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tóru bá fẹ́ ru tóun náà fẹ́ gbọ́wọ́ fọ̀sán ilẹ̀ kan sú wẹ́rẹ́ náà ni làwọn ẹni ọlọ́run ni ó mọ̀ bí nǹkan yẹn ṣe ń gbọ́wọ́ fúnra wọn ni ó mọ̀ yí pé àà àmì ọlọ́run bá lélẹ̀ à ń pe àkíyèsí àwọn ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam àti gbogbo olùgbọ́ mi pátápátá síbi wípé àmì kan tó tóbi nínú àmì ọlọ́run òun lòrú jẹ́ o tó yẹ mọ̀ fi rántí ọlọ́run gẹ́gẹ́ ọlọ́run bá ṣe ń júwe ara ẹ̀ fún wa wà náà nù ti hada zaman kọlílù mínà mọ́yà náà wẹ̀sẹ̀rì wùmá olúwìlì zọlám tó ń ti bẹ́ẹ̀ náà tó rù bá wá dé ọ̀pọ̀lọpọ̀ ò tún ní sùn òru yẹn àwọn ètò wa bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ láàdì òru yẹn wọ́n fi ta tẹ́tẹ́ òru yẹn wọ́n fi ṣèjàmbá fàkẹ̀sírù mínà nọ́ọ̀sì yàkùfúnà ìdá wàsáìlẹ̀ ìlàm hátà sọ́bà ẹlòmí ò fi wo fíìmù tí ilé ó fi mọ́ kódà bẹ bá bí àwọn elétò ìlera léèrè wọ́n sọ fún ẹnitọ́ ń kó bá láàfin ara rẹ̀ àsìkò tó oorun dáa jù ẹ máa ẹ̀ bí ẹ bá ṣe pé èèyàn bá fẹ́ sin lọ́hùn tí èèyàn bá ti sùn lẹ́yìn ìṣá títí tó fi di súbì kódà lásìkò súbì yìí rọjú dìde ni ẹ wo iye wákàtí yẹn ẹ máa wá wo oorun ọ̀sán wọ́n jíyàn wọn ò jíyàn lẹ́yìn wákàtí méjì sí mẹ́ta yóò ti súyàn láì sì pín pariwo létí ẹ̀ bóòrù sì jẹ́nu pé àsìkò kíkẹ́ ẹ fi sinmi tí èèyàn bá fi sinmi ìnira ọmọ yẹn ń fọwọ́ ẹ̀fà nira ni o tẹ bá rí àwọn ara tára tílíkàlì àjísáàdì mọ̀mọ́ dáadáa tọ̀ríhà yunadi lè múnádì lè sọ́látù súbì fàlátù jì tọ́wá di pé ó di àsìkò tí súbù ìtó wọ́n fẹ́ wá sinmi wọ́n sinmi ayò wọ́n sinmi fíìmù orun wọn ti wá kira ńgbà náà kò sẹ́ni tó lè jùrù wọn fún sọ́látù mọ́ wọn lè dìde sí náà ọba mọ́ fàdárù fi ṣàkóbá fún wa nínú ìgbésí wa àtẹ̀sìn wa ọlọ́run ọba subhanahu wa ta'ala lábẹ̀ kó já lè gbọ́rọ̀ èyí kó já lè fi sìn kó sì gbà ní ìbádà fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh alhamdulillahi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ètò tí wọ́n ṣe fún wa ní òní fún ìbéèrè nínú zero seven zero three seven two six eight four one zero tàbí zero nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí zero nine zero seven six seven eight four two four five. ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ halkọ máa ń wáyé ní gbogbo ọjọ́ tuesday láàrin maghrib sí isha ní alhaja shakira mosque tí ó dojúkọ iléèwé seoul international school òkèánú. Okay, bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ oṣooṣù monthly lecture máa ń wáyé ní aago mẹ́wàá àárọ̀ ní alubarika mosque àgọ́ ní gbogbo sátidé tó bá parí oṣù àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí yóò bẹ̀rẹ̀ lẹ́yìn covid-19 lockdown. fún ìrànlọ́wọ́ owó lórí títẹ̀síwájú ètò ìlànà ànábì lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ramadan ẹ lè fi owó ṣọwọ́ sí wa lórí account number two one four eight three two three one one five lẹ́ẹ̀kan sí two one four eight three two three one one five UBA Bank account name Muslim Community and Najat Wassalamu alaikum wa rahmatulahi wa barakatuh.